الحمد لله الذي أمر بقيام الليل لمناجاته والصلاة والسلام على سيدنا محمد وزوجاته وعلى آله وأصحابه أهل الدرجات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه وقوموا في الليالي للتقرب إليه وسؤاله من خيري الدنيا والآخرة عباد الله الليل يبدأ من بعد العشاء من بعد المغرب إلى آذان الفجر وقيام الليل يبدأ بعد العشاء لأن رحمة الله وخيراته تنزل والأشرار تدفع وتجاب فيها الدعوات لحل مشاكل الدنيا والآخرة ونسأل الله تعالى أن يجعلنا من القائمين من الداعين ومن المخلصين ومن الموفقين والفائزين أدوك فهم ولا مباوا wa ọlọ́run أدوك فهم òun náà ni ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa dìde lóru láti lè bá ọlọ́run ọba sọ̀rọ̀ láti lè jọ́sìn fọlọ́run láti lè béèrè tá a bá ń fẹ́ wájú ọlọ́run ọlọ́run ọba tó pa wá láṣẹ yìí òun èé sùn kìí sùn lọ́sàn-án kìí sùn lóru kò sígbà tó ọba ń sùn ọlọ́run ọba yìí ṣe ẹ̀dá tí wọ́n máa ń fàṣìkò sùn kò sásìkò kan tọ́lọ́wọ́n bá aláàfin sùn gbogbo gbà ọlọ́run bẹ lókè alára ṣẹlẹ̀ ni ọba tó bá pa wọn láṣẹ tó ní àmà dìde àwọn tá à ń sùn ká dìde ká rọjú dìde kó níbi ọrùn tí máa ń dùn má wa láti lè bá ẹni tí èso ń sọ̀rọ̀ nítorí àwọn oore kan tó fẹ́ ṣe fún wa ọlọ́run ọba náà la dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn bùkátà wa àtàwọn ìṣòro wa ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba dá wa lóhùn lérí ẹ̀ ó gbàdúrà wa lérí rẹ̀ nítorí pé a nàró lóru a lóru àwọn bẹ̀rẹ̀ gbogbo àwa tí a ti ń dìde àìní dìde mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwa tí a ti máa dìde ọlọ́mọsàjọ́ ọ̀rọ̀ àwa náà lọ́rùn ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run òun náà lànà bíwá Muhammad kọ́bà àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ̀sọ́ba tá a sìn lẹ́yìn Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí a bẹ̀ onìkan làá mọ kó ọ̀rọ̀ sọ́dọ̀ rẹ̀ ẹni ọba fún òun náà rí gbà ẹni tó lọ́wọ́ ọba fún kò sẹ́ni tí ó fún òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam àgbà pé ẹrú ọlọ́wọ́n ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ìbádọ́lá ẹ̀yin adúsùn ọlọ́wọ́n fọ́dílù kìyàmì láìlì wọ́n ìdò ìmọ̀ dárun mọ́jú dìde lóru láti sin ọlọ́wọ́n ìmọ̀ dárun mọ́jú dìde lóru láti béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́ ọlá wo lọ́wọ́ fún àǹfààní wo lọ́wọ́ fún kéèyàn máa dìde lọ́rùn tábà ti dìde lọ́rùn nǹkan méjì náà là á máa ṣe ọ wà bí àlàáxírà rẹ ọ̀run rẹ tó ń lọ tó ní padà mọ́ ọ wà bí ó ṣe dá lóru ó ṣe náfìlà ọbẹ̀ lọ́hùn ọ wà máa kí ọlọ́hùn ọmọ yin ọlọ́hùn ọmọ gbèsè tóbi fọlọ́hùn ó dùn ó rùkù ó fèrè kalẹ̀ gbogbo tó ń ṣe nì ọ̀ ń tọ́jú rẹ̀ nítorí kó lè bá lọ lè pàdé rẹ̀ nígbà tó bá nílé ayé tí ọ̀tá yìí torí ilé ayé òun yóò tàn jọ ẹlẹ́ẹ̀kejì ní tẹ́yìn máa ṣe lóru omi tí ń jábọ́ lójú yàn tí ń bá yàn nú jẹ́ kọ́lọ́hún ká kó lẹ́yìn náà èèyàn ó béèrè àwọn oore ọ̀tun ọ̀tun lọ́dọ̀ ọlọ́run èyí tó lọ́run ti ṣe lóore èèyàn bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́ tún gbà á nítorí gbà mí ọlọ́run fún yàn yóò sì tún gbà lọ́wọ́ yàn gbogbo àwọn èyí tó ti kalẹ̀ nínú àwọn àdáwò tó ti wà ńlẹ̀ títí ń bá wa òru lèèyàn bẹ lọ́hùn ìkọlọ́hùn mọ kú ò ọlọ́run sì mọ kú ò fún yàn àwọn èyí tí ń jábọ̀ láburú bóyá èyí tá à ń gbọ́rò èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀ òru lèyàn bẹ lọ́hùn bọ́lọ́hùn fi ń ka kó fún yàn ìmádìílé lóru yín ìbádọ́lá ẹ̀yin orísun ọlọ́hùn yóò dá kálí ma pàtàkì rẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tá a bá ti ma pàtàkì ẹ̀ tẹ́lẹ̀ ká tó lè tún ma gbogbo àwọn tá a ma pàtàkì rẹ̀ ká lè ma pàtàkì ìmádìílé lóru ọlọ́hùn fi òru ó fi bò wá láṣìírí ká fi sinmi àyè fi gbogbo òru pátá àyè fi yàn náfìlà. àìfi gbogbo òru pátá àìfi ìjòkó kálá ń sin lọ á sinmi nígbà bá sinmi tán á wà dìde ẹni bá lóhùn ní máa sùn lóru ó ti yapa sunna ànábì wa Muhammad alikiyamu ni wọ́n pè ìdìde lóru ẹni tí ó sì sùn ìdìde ìtumọ̀ ni pé wọ́n kọ́kọ́ sùn ó wá dìde kó lóò ní í ṣe wàá rárá ẹ̀sìn tó o ń nítorí pé èyí tó ń ṣe ẹnìkan ti sọ lásìkò ànábì tó lóun tó ń oye láàánú àmọ̀fìlẹ́yìn òun ò ní sùn mọ́ ní gbogbo òru ànábì ní fàmọ́ rọ̀ ń sùn náà tì sábẹ́ ni ànábì ní èmi o èmi á máa akúmu àná èmi á máa sùn èmi ó sì tún dìde fàmọ́ rọ̀ kí bá ń sùn náà tì falẹ̀ sábẹ́ ni ẹni bá kú labala sunna mi ti ń sè mí kò sí nínú ìjọ mi náà ni. a jẹ́ pé èyí tó wà nínú sunna náà ni pé ó sùn lẹ́yìn náà ọ wà dìde ẹjá lè bẹ̀rù ọlọ́run ẹjá lè bẹ̀rù ọlọ́run nítorí pé ọlọ́run ọba yìí á padà lè lè jábọ̀ á lè banjọ́ kan nínú àwọn nǹkan tí ó gbà wálẹ̀ lọ́dọ̀ ọlọ́run tá a bá jáde láyé ó náà ní ká máa dìde lóru ẹ máa yá mi nínú ẹ̀sìn wa òru ọlọ́run fi àwọn gbígbàdúrà kan síbẹ̀ tí ò sí lọ́sàn-án ìbádọ́lá ẹ̀yẹ́ rúṣin ọlọ́run kí láwọn máa wá múṣe lóru tá a bá ti jí tá a bá ti jí ó sìn ọlọ́run lẹ́yìn náà wà béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run sórí èyí tó pè lẹ́sìn yẹn ẹ̀sìn ni mímọ béèrè orí ayé àtọ̀run tó tún béèrè yẹn náà ẹ̀sìn lòun náà ọlọ́run yẹn pè mí ẹ mí gbogbo tó fẹ́ pátá lọ́ọ́ máa kà síwájú ọlọ́run ọlọ́run ìfẹ́ nǹkan báyìí nǹkan báyìí ìfẹ́ wọ́n mọ̀ wá dúpẹ́ lérí gbogbo odò tó ti ṣe mo dúpẹ́ lérí nǹkan báyìí mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ torí èyí tó ṣe fún wa ọ̀pọ̀ ju èyí tí ò ti ṣe fún wa lọ gbogbo odò tó lọ́wọ́ ṣe fẹ́ nìkan kan wa ọlọ́mọ gbà lọ́wọ́ wa ìbádọ́lá omi fọ́tọ́ ilé kìíyá mi lẹ́yìn nínú àwọn ọlá tó wà fún kéèyàn má dìde lọ́rùn ọlọ́run ní làámọ́lẹ̀ pé ẹni ayé wọn ò lè rí bákan náà ọ̀run wọn tí wọ́n ń lọ àtàyè tá a fi wọ́n sí lọ́run ọlọ́run lé amọ́lẹ́nu kan ni ó ní kò ní rí bákan náà ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó ń fi wọ́n sí ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim amman huwa qanitun ana al-layli sajidan wa qa'ima yahdharu al-akhirah wa yarju rahmata rabbih qul yastawi alladhina ya'lamuna walladhina la ọlọ́run bá lẹ́ni tó dìde lóru àná aláìl sáàjìdà bí ṣe ń fẹ́rí kalẹ̀ wàkọ́ ìmà ní tó ń naró ní tó ń fẹ́rí kalẹ̀ ní tó ń naró sáàjìdà wàkọ́ ìmà sáàjìdà wàkọ́ ìmà yá àtàrò àkàrà torí ẹ̀rù àlẹ́ àkàrà ń bà á ife ibo ni àdèsí ọlọ́run báyìí ọlọ́run bá ti níbi tó ti palẹ́sẹ̀ kalẹ̀ fún kálukú kọ́lọ́mọdé àwọn wọnà lọ́run ọlọ́run láwọn ẹni rẹ̀ wọ́yẹ́díjú rahmata rabbihi wọ́n mọ̀ wá béèrè àánú ọlọ́run rahmata rabbihi kò sáànú lọ́dọ̀ ẹnìkan kan ẹnìkan ò ní sàánú rẹ o mọ́gbàgbọ́ ẹnìkan lè sàánú ẹ o ọlọ́run fún rẹ ni ó sàánú ẹ wọ́n mọ̀ wá béèrè àánú rẹ ọlọ́run kúlẹ̀ hali yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun àwọn tí wọ́n mọ ọlọ́run ọba yìí tí wọ́n sì ń dìde lóru yìí àtàwọn tí ó dìde táwọn ọmọ ọlọ́run dépò tí wọ́n dìde ìjẹ́ bákan náà ni wọ́n èsì náà ni pé wọ́n èsì bákan náà ayé ẹni tí ń dìde lóru àtẹni tí ń dìde lóru kò lè rí bákan náà ọ̀run tá ń lọ fẹ́ni tí ń dìde lóru àtẹni tí ń dìde lóru kò lè rí bákan náà omi fọtọ ilikiyami lẹ́yìn nínú àwọn ọlọ́tọ́wà fún ìmọ̀ dìde lóru àdàlọ́wọ́ subhanahu wa ta'ala alikiyama min alimutaki gbàtọ́ lọ́wọ́ ròyìn àwọn tó bẹ̀rù òun àwọn tó bẹ̀rù ọlọ́run tẹ́rù ọlọ́run bá máa ń bà ọlọ́run bá tí wọ́n bá sùn lóru wọ́n padà dìde gbogbo àwọn mọ̀tẹ́kùn gbogbo àwọn tí wọ́n ní ìpayà ọlọ́run lérí àrà tọ́lọ̀ wọn bá máa ń dánlé ayé yìí fún kálukú àrà téèyàn ní ẹ̀sìpẹ̀kẹ̀ àwọn tí wọ́n ní ìpayà ọlọ́run nípa pé ẹjọ́ àlìkèyàmà limani múlíkùlù yahoo ọlọ́run wọn sọ jọ́nà pé ta tó lọ ba lẹ́yìn lẹ́yìn mi àlá gbogbo ọ̀rọ̀ yóò darí sọ́dọ̀ ọlọ́run wọ́n máa bẹ̀rù ọlọ́run nígbà tó jẹ́ pé wọ́n mọ̀ pé kò sí àrà tọ́lọ́run lè dá lọ́rùn bẹ́ẹ̀ nìkan wá ní ọ̀run dáhùn lójú irọ́ nípa o a sì sẹ́rí a sì nígbàgbọ́ sọ́lọ́run a mọ̀ wá retí àforíjì ẹ̀ a sì máa ran kàn ìkẹ́ ẹ̀ ọlọ́run nínú ẹni mutakin ọlọ́run máa ní gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run fi jannatin wa uyun wọ́n wà lálẹ́ janna tí wọ́n máa gbádùn àwọn akérèmọdò àwọn odò wọn máa sàn lábẹ́ àlìjánná wọn wọn máa rómi tí ń sàn lábẹ́ àlìjánná báyìí aṣọ wọn ò sì ní bọmi. àákìhìn náà máa ta ahùn mọ̀rọ̀ gbogbo tọ́lọ̀ wọn bá fún wọn lálìjánná pátá inú wọn dùn láti gbà á torí yóò dùn mọ́ wọn. innahum ọlọ́wọ́n bá láwọn ta wí kánú qabla dhalika muhsinin ẹni rẹ ni wọn nígbà tí wọn bẹ ń ayé kí ni wọn ṣe tá fi dẹni rẹ kánú qalila min al-layli ma yahja'un àsìkò díẹ̀ ni wọ́n máa fi ń hanrun lóru wọ́n hanrun o àmọ́ àsìkò díẹ̀ ni wọ́n fi ń ṣe kíni ni wọ́n fi ń hanrun ayé ìjọ yìí wáyé pé ayé fi gbogbo òru ṣe náfìlà láì sùn àwọn tọ́lọ́wọ́n bá rẹkọmẹ́ǹdì pé àwọn lẹ́ni eré lọ́rùn wọ́n ó sùn wọ́n wà dìde wọ́n bẹ̀rẹ̀ àṣàhárì bọ́bá dàsí kó sáré tilẹ̀ fẹ́ mọ́tán wọ́n mú yẹ́ ṣẹ́kì fìrún ẹ̀ bá wọn níbi tí wọ́n wà tí wọ́n ṣe àṣẹ́kì fìrún láhà wà yìí. astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ti wà nínú àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ máa tó ti sí ń àwọn àwọn èèyàn tó lọ́hún sọ yìí wọ́n náà gbìyànjú kọ́ wà ń bẹ̀ lẹ́ni ọlọ́run ni wọ́n àwọn ni wọ́n ó sì lọ lè wà lìjánà lọ́rùn tọ́wọ́ àwọn kan fẹ́ wà <laughs> wọ́n fi gbogbo òru rẹ̀ sùn ìbádọ́lá òun fọdọ́ ilé lẹ́yìn nínú ọlá tó wà fún ìmọ̀ dìde lóru òun náà ni pé àádọ́láhu anímọ̀tà lẹ́tì láàyè alámúwa ahadun ilahu ọlọ́run ní òun pa lẹ́mọ́ àwọn oore kan sínú àlìjánná fún àwọn tí wọ́n ń dìde lóru tẹ́nìkan kan ò mọ oore náà ẹnìkan kan ò sì rí rí ẹnìkan kan ò sì ní rí ẹnìkan kan ò sì mọ bó ṣe rí lẹ́yìn òun ọlọ́run nìkan làákàyè kan ò débẹ̀ rí nítorí wọn ń palẹ́sẹ̀ kalẹ̀ fáwọn tí wọ́n dìde lóru ọlọ́ni tatajafa junubuhum anil madaji' ọlọ́wọ́n bá ní àwọn ẹni rẹ̀ wọ́n sì wá gbé ẹ̀gbẹ́ wọn kúrò níbi madaji' wọ́n gbé dìde kúrò níbi ibùsùn wọn wọ́n rọjú tó bá dìde báyìí jama àṣetánì òtún ní òsìjòkó kò sí díẹ̀ sí òun ti mọ̀ pé ó fẹ́ gbàgbára nù ni ọlọ́wọ́n bá náwọn ẹni wọ́n rọjú dìde kúrò níbi ibùsùn wọn yad'una rabbahum wọ́n wá jókòólẹ̀ wọ́n máa wá pe ọlọ́run ọba wọn khawfan wọ́n máa sọ fún pé ọlọ́run ò nǹkan báyìí ń bà wá lẹ́rù nǹkan báyìí ń bà wá lẹ́rù nǹkan báyìí ń já wá láyà wọ́n máa béèrè lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run mọ́sà fi alọ́kàn balẹ̀ wọ́tọ́ máa à wọ́n sì máa béèrè àwọn oore tí wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n máa sáde ọlọ́run níbi aburú wọ́n sì máa béèrè tọ́ máa à wọ́n máa tàmá wọ́n máa béèrè ìkàlọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan ni ó béèrè kò sí tó lè béèrè lọ́dọ̀ ọlọ́run díẹ̀ báyìí náà lẹ́ẹ̀ gbà mbẹ́ orí pọ̀ síbẹ̀ jẹ̀mọ́ wọ́n mi máa rọ́ṣà kínáhùn yóò fi kó àwọn tá a wí yìí wọ́n tó wá jẹ́ ni tí máa ń ṣe sàrà òun dìde lóru òun ṣe sàrà àti ìrẹ̀ òní tù ọlọ́run sọ̀rọ̀ ìdìde lóru ó tún wá fi sàrà sí ipe tó bá tó wá di ọ̀sán àbòrò náà àwọn ẹnìyẹn wọ́n tún jẹ́ ni tí máa ń ṣe sàrà ọlọ́run níbi yẹn bá wá dìde lóru tí ń ṣe sàrà fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun jaza'an bima kanu ya'malun ọlọ́run ní ẹ̀mí kan nínú gbogbo ẹ̀mí tí mo dá màláyíkà ni o àwọn ànábì ọlọ́run ni o àwọn àlìjánu ni o ọmọ èèyàn ni o kò sẹ́ni kankan tó mọ tí mo fi pamọ́ fún wọn ọlọ́run ní tí mo fi pamọ́ fún wọn kò sẹ́ni kankan tó mọ tó wà ń gbogbo ẹ̀dá tí mo dá lérí àwọn nǹkan tó pé nǹkan tí mo fi kalẹ̀ fún wọn yìí kò sójú tí yóò rí tinú rò ní dùn jazaa yóò máa jẹ́ san bima kanu ya'malun bima kanu ya'malun lérí tí wọ́n ṣe nígbà tí wọ́n bẹ̀lẹ̀ ayé kí ni wọ́n ṣe tatajafa junubuhum 'anil madaji' wọ́n máa ń rọ́jú dìde lóru wọ́n máa ń gbé ẹ̀gbẹ́ wọn kúrò lára ibùsùn wọn. ibadallah ẹ̀yin ọdún sùn ọlọ́run ọba wa kọ́lọ́ mọ́sá ìfàwọ́ náà sínú wọn. qala al-Hasan al-Basri àfàwọ̀ al-Hasan al-Basri lamma akhfaw a'malahum nígbà táwọn náà fi iṣẹ́ wọn pamọ́ gbà wọ́n fi iṣẹ́ wọn pamọ́ wọn ò jẹ́ nìkan kan ó rí i láàrin àwọn àtọ́lọ́n lóru òun ni wọ́n jòkó sínú kọ̀rọ̀ kan tẹ́nìkan kan ò rí wọn ẹnìkan kan ò gbọ́ wọn ẹnìkan kan ò mọ̀ wọ́n fi pamọ́ akhfallahu lahum mina na'im wala zaati ma lam tura ọlọ́run bá aláàánú wa fi ìgbádùn tẹ́nìkan kan náà ò rí nínú àwọn ẹ̀dá ọlọ́run fi pamọ́ fáwọn náà níta ń gbọ́ ni pé ọ̀gbọ̀dọ̀ mọ̀ sí kìyàmọ̀ lé lẹ́kọ̀ọ́ máa pariwo kí gbogbo aládùúgbò kan máa disrupt láìlá ìlàlá láìlá ìlàlá torí kí wọ́n lè kí ọjọ́ kejì pé ẹ máa kú dìde gbòdì tí ń ṣe yìí nì ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀bẹ níṣẹ́ wọ́n sì kí ọ kíkí tí wọ́n kí ọ àti tí wọ́n tó tún fẹ́ tán gbà pé ẹni tí máa dìde ní ọ ládàá tó gbà náà ló ti gbà ọ torí wọ́n ti mà torí pé ìbáàdà lóru ní máa wà láàrin ẹrú àti ọlọ́wọ́n ọba rẹ̀ ni àwọn ẹni rẹ̀ wọ́n nígbà tí wọ́n bá jíyàwó wọn tí wọ́n bá jọ ṣe náfìlà tán ni wọ́n sọ fún ìyàwó pé ọjà sùn díẹ̀ santo kásùbà kó lè bá yọ dìde láti ṣe náfìlà míì tẹ́nìkan kò ní mà lẹ́yìn òun àtọ́lọ̀ yọ yọ kó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ yọ wà lọ́bẹ̀rún ètò wọn lè ṣe náfìlà míì èyí tí mo kí lẹ́ẹ̀kan akíntorí rẹ ni o àmọ́ ìyàwó mi mọ̀ èyí tí mo fẹ́ kí nísìnyí ìwọ ọlọ́run nìkan náà mo fẹ́ kọ́ ọ ma dìbò bẹ́ẹ̀ bá ti ń fi iṣẹ́ rẹ̀ pamọ́ sí bẹ́ẹ̀ náà ni ládàá rẹ̀ wọ́n máa pọ̀ sí àmọ́ dáwò tó bá wa lé ní ni pé àwọn èèyàn là ń sìn afẹ́káwọn èèyàn máa pọ́n wa lé afẹ́káwọn èèyàn kan máa kì wá àbí ní tó mú odidi àáfàá kó tẹ̀sùn bá àbí fífi sọ́rùn tí ń káàkiri títì ẹ̀ sẹ́wọ̀n pé àdánwò ti bá àdánwò ni eléyìí ẹsẹ̀ sìn àdánwò ni àdáwò ní múyàn kójọ́ sọ́ba sọ̀rọ̀ máa káàkiri títì torí nítorí sọ fún wa ni pé ẹ̀yin ajísìn lọ́n ní ìbádọ́lá ẹ̀yin arísìn ọlọ́run òmìn fọ́dọ́ ilé kíyámi lẹ́yìn inú ọlá tó wà fún òru ká máa kírun lóru ká máa dìde lóru anabi sallallahu alayhi wa sallam anabi ni afdol sọláàtì ba'dal faridọ anabi irun tó lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn irun wákàtí márààrún subuhi zori asuri magribi isha ànábì ní lẹ́yìn irun wákàtí márààrún irun tó lọ́n tún gbọ́lá fún jù lọ sọ̀látù láyl òun náà ni irun téèyàn bá kí lóru ọjọ́ náfìlà fọlọ́ ẹgbọ́n tá ànábì sọ báyìí ànábì ní lẹ́yìn ọ̀ràn àyàn ẹ wà láwọn èèyàn tí wọ́n máa ṣe náfìlà bídíà káàkiri jimá tó gbẹ̀yìn òru wọ́n máa ṣe náfìlà èmi ọkọjá wájú mọ́ṣáláṣí mi á ti ń kásùbà wọn náà sì bá wa kásùbà ó ní náfìlà táwọn yẹn àwọn ní káwọn ọmọ gbé lọlé straight àṣùbà ńkọ́ yóò kì nígbà tó bá wù ní ọ̀pọ̀ òsè kì yáàmù lẹ́yìn bọ́yá ń dáa ṣe àbọ̀wọ̀n àti ìyàwó rẹ̀ wọ́n jọ ń ṣe é wọ́n wá ṣe kì yáàmù lẹ́yìn fa títí débi pé àsùkò àṣùbà wa tó wọ́n wá sùn lọ àṣetáni jèrè wọn ni àṣetáni ó jèrè wọn torí pé ìrun àṣùbà yẹn ànábì tí ó yé wa ń bi àdísù yìí pé ọlọ́lá ju kìyàmù léèlì lọ kọ́dà wọn ní tọ́ba kí àṣùbà ní jàmá ànábì ní tọ́ba kí àṣùbà ní jàmá lọ́kùnrin ó kí ń jàmá ẹjọ́ kí ń jàmá ànábì ni wọ́n fún ọ ní ládàá ìrun àṣùbà tó kí yẹn wọ́n tún wá fún ọ ní ènì ènì tí wọ́n fún ọ ní pé ládàá pé òsùn látẹ̀yìn ìṣá ìdárọ̀ nígbà tó kásùbà ń tààfin mabi tí ìran yẹn ṣe kínní tó lágbára ah wọ́n ń nǹkan lójú owó wọ́n ń nǹkan lẹ́nì ṣé ojú owó ọ̀wájú ènì lọ. ẹlòmíràn lóhun ṣe kìyàmù léèlì àìdákàmà yóò ṣàìsùn lóòótọ́ ládago mẹ́ta ládago mẹ́rin ìgbà tó fi dàsùbà àṣetánì dídìrè rẹ̀ ó ti sùn lọ. láti wá ṣe wàá àwọn tọ́jú pé wọ́n ṣe alápapọ̀ tí àmìgbẹ̀yìn alamisi tọ́pa tọ́parí oṣù àwọn oṣù ìnílá dá tẹ́lẹ̀ kọlọmọsà ìwọlá àánú ọlọmọsà bá ní tọ́ wọn sọ́nà ìbádàlá ẹ̀yẹ ọdún ọlọ́run ọba wa òmìn fọdọ́ òyìnbí kìyàmì lẹ́yìn nínú àwọn ọlá tó wà fún kìyàmì lẹ́yìn sọlátù lẹ́yìn sáràfù almu'mini ọlọ́run ọba àlá ó ní ọsọfà nàbìsà sálàm ìpè ẹni tó lápọ́nlé jù lọ́dọ̀ wọn lọ nínú àwọn tí wọ́n rìn lérí ilẹ̀ ọlọ́run òun náà làwọn tí wọ́n dìde lóru sọ̀rọ̀ pa wa ẹni tó bá lówó òun alákùnrin lọ́dọ̀ tiwa ẹni tó bá nílẹ̀ ẹni tó bá nílé ẹni tó bá lọ́mọ ọlọ́wọ́n fálù gbogbo ohun tí ń bẹ ní ayé yìí lẹ́yìn irun wọ́n wá ní ẹni tí ń bá ń kírun ọ̀ràn yàn tí tún wá lè dìde lóru ọlọ́run bá aláàfin sínú àwọn èèyàn tí wọ́n lápọ́nlé jù lọ àwọn ẹni ọ̀wọ̀ lérí ilẹ̀ ọlọ́run kọ́lọ́mọ́sá ìfàwọ́ náà sínú wọn. Jibril ọwọ́ abá nàbẹ̀wá Muhammad anabi ni atani jibril atani ya jibril anabi ni jibril wá bá mi fakal so wá sọ fún mi pé ya muhammad ìwọ muhammad ish ma shit ish ma shit ish ma shit gbogbo ọdún tó bá wù ọ́ ni kó o lò lérí ilẹ̀ ọlọ́run fàyínàkà mayitun ó padà kú náà ni ọ padà kú ikú náà ni ó gbẹ̀yìn rẹ̀. iye ọdún tọ́lọ́run bá ní kó lò ó lò àmọ́ padà kú náà ni wà á habibu masheed ẹni bá sì wù ọ́ ní kọ́ fẹ́ràn fàyín nàka mọ̀fàríkù níjọ́ kan ẹ padà yára yín wà á mọ̀lì masheed iṣẹ́ tó bá wù ọ́ ní kọ́ máa ṣe fàyín nàka mọ̀jẹ̀sí yùn bì ẹ̀sán sẹ́yìn ọ̀gbà lọ́dọ̀ ọlọ́run wà á lẹ̀mú wà á lọ lè ìwà Muhammad anna sharaf al-mumini àpọ́nlé tó ga jù fún ìgbàgbọ́ òdodo lọ́dọ̀ ọlọ́run kìyàmù bìlẹ̀ òun náà ni ìdìde lóru rẹ̀ tí ń dìde òun náà làpọ́nlé tó ga jù bọ́lá wọn bá fẹ́ pọ́nyàn lé yọ ọmọ jiyàn lóru sanwó-ọlọ́ ni máa ń jiyàn bọ́lá wọn bá jí ọba wá fi àlámù sẹ́gbẹ̀ẹ́ oyè òní gbọ́ bọ́lá wọn bá jí ọba òyìn bá jí ọ ó tún sùn padà àmì ẹ̀rọ náà bá jí lóru tọ́wọ́ ọlọ́run wá gbé dìde wọ́n tó wá fama wa muhammad wa izuhu wa izahu istighna'u anin nas iyì tọ́mọ èèyàn máa ní òun náà ni kọ́mọ èèyàn kọ́mọ ní bùkátà àná àjẹ àmú àwọ̀ sọ́dọ̀ ọmọ ẹ̀dá kan ó ti gba ìparí nílé ayé ẹni tí yóò fi bùkátà rẹ̀ kọ́ sọ́run ẹnì kankan yóò máa gba yìí ni bọ̀tẹ́ni tó jẹ́ pé ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi ẹbùnmi lòun bèsè ayé rẹ̀ lélẹ́rí yóò máa yẹ̀yẹ́ ni kárí ayé ìyá anábì lọ́lẹ̀ ní ìyáyọ ọkàn má máa lọ́lẹ̀ tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn mọ wá bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́mọba aláàmọ̀ṣe fún yàn téèyàn fi ní máa ní bùkátà táwọn ẹ̀dọ́ ọlọ́run ọlọ́mọṣà ṣe kárí ẹni wa fi aṣínú àwọn tí dìde lóru kó fi aṣọ àwọn alákùnmalẹ̀ rẹ̀ lọ́sàn-án àti lóru wastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah ẹ̀yin orísun ọlọ́run ọba wa omi fọdọ́ ilé kìyàmúlẹ́yìn nínú àwọn ọlá tó wà fún ìmọ̀dìdè lóru òun náà ni pé kasratul a'mal mudha'afatul ajr ọlọ́run ọba Allah yóò pa gbogbo ìdílé lóru yẹn yóò pa pọ̀ fún yàn tó bá dijọ́ àlìkìyàmọ̀ yóò jẹ́ nǹkan tí ó wúwo nínú òṣùwọ̀n ṣẹ́yàn tí wọ́n bá wọn ṣẹ́yàn lọ́rùn àwọn tí wọ́n dìde lóru tó bá dijọ́ àlìkìyàmọ̀ ọlọ́run ọba Allah yóò sà wọ́n sọ́tọ̀ wọ́n ní yóò wà lọ lè dá wọn lọ́lá tẹ́nìkan kan ò ní mà nítorí pé nígbà táwọn náà ń kírun lóru ẹnìkan kan ò mọ̀ ló ṣe jẹ́ pé òdìsọ́lá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nídìí sọ fún mi pé ànábì àyè kan ń bẹ lọ́rùn ìwọ nìkan náà ni a fi bẹ́ẹ̀ lẹ̀ fún òun náà ni alimakomu mahamud nígbà tí gbogbo abá ń rọ́ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ẹ̀dẹ́kùn bá bẹ lọ́run ẹ bá bẹ lọ́run ẹnikọ́ lọ́run wá dájọ́ wàhálà yìí pọ̀ gbogbo aláàmọ̀ ọlọ́dọ̀ àwọn ànábì ọlọ́run gbogbo àwọn anábìyàn ọlọ́run ni wọ́n máa sọ pé tèmi ti bá mi ọlọ́run bínú lé ní ìbínú ti ń bí yẹn kò bírú ẹ̀ rí kò sì ní bírú ẹ̀ mọ́lẹ́yìn ní Muhammad ní kí gbogbo yín kẹ́lẹ́ bá ààyè yẹn ni wọ́n pè ní alimakọ́ọ̀mù ní Mahmud anábì nìkan ń fún ọlọ́run wá sọ fún anábì sọ̀rọ̀ sọ̀lá ọlọ́run wà mí nà lẹ́yìn bá ní nínú àwọn àsìkò kan lóru fatahajjaj bihi náfìlà tẹ́lẹ̀ mọ̀ yẹn náfìlà mọ̀ yẹn náfìlà wa Muhammad asa ayẹbọ asaka rọbùkà makọọba mahmuda kọlọ́hún aláwo lè gbé ọ sípò tí owó tí máa ṣe pẹ́ gbogbo aráyé alimakọ́ọ̀mù mahmud anabi ṣe náfìlà lọ́lọ́ ní ká anabi ọ máa ṣe adékúndé yìí máa ṣe náfìlà ọlọ́run ó gbìyàn ga láyé ọlọ́run ó gbìyàn ga lọ. wọn lé anabi sàlám tó bá ti jí lóru anabi ọ sọ pé. kana yukhidhu zawjati anabi a máa jí àwọn ìyàwó rẹ̀ anabi wa sọ pé madha anzalallahu min alfitan ankidhu sawahib alhijar ẹ bá ń jí gbogbo àwọn ìyàwó mi ìyàwó anabi pọ̀ ẹ bá ń jí gbogbo àwọn ìyàwó mi ẹ jíra yín ẹ jí àwọn ọmọ mi ẹ bá ń jí gbogbo àwọn tó ń sùn láwọn yàrá yàrá yàrá yìí mada anzalallahu min alfitan nígbà alifajari ti yọ lẹ́nu ó ti ní àwọn àdánwò kan tọ́lọ́wọ́n bá Allah tó ti sàdéhùn fún wọn sọ̀kalẹ̀ lẹ́nu wa mada wa ma unzila min alkhaza'in lẹ́ni lẹ́ni lẹ́yìn gbà tálífàjàrí yọ yìí tálífàjàrí bá yọ sọmọ pé a bá ti dìde lóru kálífàjàrí yọ lóko tálífàjàrí bá ti yọ a ti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ọ̀sán òru làákọ́ rí ká tó rí ọ̀sán lànà fífi sọ pé léni léni òru náà kọ ṣáájú ká tó rí ọ̀sán nínú ọjọ́ kan lànà fífi rí fáṣí pé léni léni léni <laughs> àìmọye ìkẹ́ lọ́lọ́run fẹ́ sọ̀kalẹ̀ sáyé man yóò késo sọ̀wá ìbalẹ̀ òjòrát tani ọba ń jí àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi káwọn náà lè pe ọlọ́run kọ́lọ́hún aláwo lè sún wọn níbi aburú èmi kí wọ́n lè pe ọlọ́hún kọ́lọ́hún bá aláwo lè bu àánú fún wọn nínú àánú tó fẹ́ sọ̀kalẹ̀ lé ní anabi yanni ẹ bá ń jí wọn ẹ bá ń jí wọn anabi ọmọ wa pariwo lọ́dọ̀dẹ̀ ẹ dìde ẹ dìde ìyá alágbájá dìde ìyá alágbájá dìde lágbájá dìde <laughs> dìde inú inú inú fámìlì anabi nìyẹn o anabi ọmọ wa pé wàrú bá ká síyá ti ń fi dúnìyà àìmọye ẹlòmíín ní ó rò pé òun da sọ́bùra ní ó rò pé òun níṣẹ́ eré tó wọ́n fi wọ àlìjánà ariyatun fil akhirah kò sì sí kankan lára rẹ̀ yọkàn dọ́run ní mt a jẹ́ pé àwọn èyí téèyàn máa ń ṣe lé ayé téèyàn ó fi bá dáadáa lọ́dọ̀ ọlọ́run òun náà ní kéèyàn máa dìde lóru ó dìde lóru oníṣẹ́ rẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run níbo ló pọ̀ sí níbo ló ti rí iṣẹ́ tó ń ṣe níbo ló ti rí àyẹ̀mí lọ́dún bá káàsì yẹtò fi dúnìyà àyẹ̀mí yẹn tí ó wọṣọ láyé àárí yẹtò fi àkhírà àmọ́ lọ́rùn òhò ní ọba rẹ̀ kò sí kankan lẹ̀ mọ́ abidatun wàlẹ́ sati abidun wàlẹ́ sabi abidi ó rò pé òun sílọ̀ àmọ́ kò sílọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ abidi kò ní wọn fi gbogbo òru rẹ̀ sùn ìbádàlá èyí tó wá jẹ́ pápá bá rí ya abdallah an takuna amama khalikika fi thuluthil akhir min al-layl wọ́n tó bá wá di ìdákẹ́ta nínú òru gbogbo òru làá fi yan náfìlà láti gbàtà bá ti kí ìṣá ìtàn kìyàmù lélẹ̀ ti bẹ̀rẹ̀ títí tí ó fi di pé wọ́n pè wọn àṣùbà àmọ́ àsìkò tó lọ́lá jù òun náà ní ta bá dá sí mẹ́ta ìdákẹ́ta ti gbẹ̀yìn òun ló lọ́lá jù èèyàn lè sin lọ́hùn ní ìdá kan àkọ́kọ́ ìdá kan tẹ́lẹ̀ kejì sẹ́rí ìdákàntẹ́lẹ̀ kẹta yẹn ìtumọ̀ ni pé yóò kú bí wákàtí kan àbọ̀ wákàtí méjì tí wọ́n pe irun àṣùbà ọwọ́ àdúrójú kò dìde lásìkò yẹn tó lásìkò yẹn òun ni gbígbàdúrà bẹ̀ ọ̀pọ̀ ju àwọn àsìkò yòókù lọ anabi ni yanzilu rabbuna ila samai dunya anabi ni ọlọ́run ọba wa ò ní máa ń sọ̀kalẹ̀ sí sámà ayé kulla laylatin ní gbogbo òru hina yabqa thuluthul layli al-akhiri nígbà tí ó bá kù dákẹ́ta gbẹ̀yìn àsùbá kù wákàtí kan àbọ̀ àsùbá kù wákàtí kan ọkọ̀ọ̀gbọ̀n ṣẹ́jú ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó kù ṣẹ́jú mẹ́wàá ó kù ṣẹ́jú márùn-ún ó kù ṣẹ́jú méjì mọ́ṣá ìdìde ìṣẹ́jú méjì yẹn ó ti kófà ìwọ́lọ́wọ́ àwo iṣẹ́ rẹ ìgbésò ní máa ń sun bí iṣẹ́ olówó àláfíà rẹ sátidé ìbá jẹ́ ìṣẹ́jú kan ọ̀kan náà àwọn ẹni rẹ ó ní gbìyànjú ká kásùbà béèrè kan lọ́wọ́ ọlọ́run oníkọ́lá tó bá rí ọ débi pé ọ láǹfààní kan yan ya mẹ́wàá mọ́kànlá mẹ́tàlá yan mẹ́rin yan méjì ẹ̀dá yan yọ kan kí wítìrí ọ wá lè dìde kọkàn tẹ́wọ́ báyìí kọkàn béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run lókùn ṣẹ́jú kan tí wọ́n pè wọn àṣùbà ọ̀kan náà àwọn ẹni rí ó ní tí wá ń láàmú àbí ara rẹ̀ wíìkì òní asọ́tọ̀ ọ̀dà borí tó fi sùn ní sí ibẹ̀lẹ̀ kó sì tẹ́wọ́ ọlọ́run dá mi lọ́lá kó sì yí sọ borí padà. oníwà àtàwọn tí wọ́n dìde oye ìtẹ́jọ́ ń béèrè ni wọ́n náà ti béèrè lọ́wọ́ ọlọ́run. ànábì ni ọlọ́run bá máa ń sọ̀kalẹ̀ lọ́wọ́ dìde dákẹ́ta fàyínádì yọ máa wá pariwo tó máa ń yẹdi ọ̀hún ní ta ní ń pè mí láàrin yín o ta ní sàdúà fàṣẹjì ìbàdà kí n fi ti lé lé lọ́wọ́ nsìn fa o ti yà kí n fún gbogbo ń tẹ̀ wọ́n mi lọ́rùn mi ọmọ yẹ sẹ́kfìrì ni ọmọ yẹ sẹ́kfìrì ni ta ló ṣẹ̀ mí ta ló ti ṣẹ̀ ta ló ti kó sọ́wọ́ èmi ọlọ́run ta ló ti dáràn bọ́rọ̀ ẹ lọ́rùn fa agbèfarala ìsìn náà ní màá fẹ́rí jìn àsìkò tí wọ́n máa ń fún yàn kátó kẹrin àṣùbà ni àsìkò tí ọlọ́run máa ń dáhùn gbígbà àdúà ọlọ́run máa ń dáhùn àdúà ọlọ́run bá máa ń gbàdúà kátó kírun àṣùbà ni àsìkò tọ́lọ́mọba aláà máa ń ferí di ẹrú tọ́lọ́mọba aláà máa ká àdánwò tí ń jábọ̀ lérí ẹ̀ṣẹ̀ tí máa ń ká kó fún yàn kátó kírun àṣùbà ni gbogbo ara wa ní tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run á wàá sùn tí wọ́n fi kírun ẹlòmíì ò ti jí gbogbo ala ẹni ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ń bà wá lẹ́rù àwa ń tọrọ àforíjì títí tí wọ́n fi pẹ̀rùn àṣùbà gbogbo ala ní tá a fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run kò sẹ́nìkan tí ò ní tá fẹ́ gbà lásìkò tá a ṣẹ̀ ń lò lọ́wọ́ yìí bí ìbá ti gbọ́ bá rẹ̀ yàn ẹni bá ń sùn ká tó ká sùn bá ọ yẹ kí èèyàn fura sí i ife bóòlù alámọ̀rí tiẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú dáná yìí nǹkan ti lé débi pé ìṣítàjà ti tóró kù ọ̀nà tá a gbà téèyàn fi sórí rẹ̀ téèyàn fi là ó ti dí báyìí ìlà ìlàlà àfọ̀dọ́ ọlọ́ọ̀ nìkan ni ò dí. nǹkan tà rọ̀jà gbogbo omi téèyàn fọkàn sí wípé ah ibi àfọkànsí nǹkan dà mbẹ nǹkan dà mbẹ mọ́ gbogbo bí táwọn àfọkànsí gbogbo ẹ̀ pátápátá disappointment la ń bá bọ̀ mbẹ àfọ̀dọ̀ alárìíkan wàhábàtì amal mo fẹ́ dà báyìí mo fẹ́ dà báyìí èmi náà fẹ́ jẹ báyìí ọ̀nà wo lọ́gbà jẹ bóyá ló ti fẹ́ jẹ pẹ̀lú bí nǹkan ṣe rí àfi fi ọlọ́run ọba ọba tí gbogbo nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ wá fa tiẹ̀ yọ láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ọmọ béèrè àánú tí ò bá gbà tán tí ò bá sìkò tán lọ́dọ̀ ọlọ́run fi wọ́ ọlọ́run mo bì ọ́ ìwọ ló ní èmi ò ní ìwọ lálàyé òkú lèmi ìwọ ni ọlọ́rọ̀ olóòsì lèmi ìwọ lọ́ba tó lágbára ọ̀lẹ lèmi ìwọ lọ́ba tí òun máa ń fún yàn ẹni tó bá sì fún kò sẹ́ni tí ó fún ọmọ wa kí ọlọ́run ọmọ yin ọlọ́run ọmọ gbé tóbi fọlọ́run ọmọ dúpẹ́ fọlọ́run lórí gbogbo àwọn oore tó ṣe fún ọ ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi mo dúpẹ́ rẹ̀ mo tún wá ń béèrè lẹ́yìn náà ń béèrè lẹ́yìn náà ń béèrè lẹ́yìn náà látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wàá rọrùn àwọn èèyàn tí ọ̀dà kan mọ̀ wọ́n rò pé ń sóògùn ni ogun kan jẹ́ mọ́ tọ́ba jẹ́ pé ogun bá sọ̀yàn adolówó ni kò ní sólùsì kan nàìjíríà yìí ibi agbádùn ká máa ṣẹbọ ká máa ṣògùn dé kò ní sólùsì kan tó wá dé pé oògùn yẹn gangan ní bá sọ̀yàn di ọlọ́rọ̀ àmọ́rọ́ lóògùn nítọ́lọ́wọ́n bá kọ fún ọ lónìí tọ́lọ́wọ́n bá kọ fún ọ kò sóògùn tó ṣe tó fi ní èyí tó sì wá ní tó rẹ̀ lójú òní bóòsògùn náà ọlọ́run ti kọ́ pó ní. láàmà ni àlìmá àtọ̀ ìta tánà bíbá kírun tán yóò wá kí ọlọ́run á níwọ̀ ọlọ́run láàmà ni àlìmá àtọ̀ ìta ẹni ọba fún kò sẹ́nìkan tí ó di lọ́wọ́ wàlá mú ti ya ìlímà mọ̀nà àta ẹni tó ọba fún kò sẹ́ni tí ó fún ni tó pé òògùn òṣìṣẹ́ nù wọ̀lá yà ń fọ̀ dàlìjẹ́dì mí kẹlìjẹ́dì kìràkìtẹ̀ dá àlìjẹ́dì ká gbìyànjú ká láàgùn ká ṣe wàhálà bọ́ọ̀ bá ní èèyàn ọ̀rọ̀ àbàyọ kìràkìtà òní sàǹfààní èèyàn kan dààmú dààmú dààmú bá kan náà padà já sí tọ́ba yìí dé pé ewé àtegbò ní máa ń sọ yẹn dolówó ni bàbá tí ń gún ọṣẹ tí ń sóògùn yẹn gan òun náà ní máa ṣiṣẹ́ yẹn ọ̀tọ̀ ní tí wọ́n máa ṣe olùsìlòwò náà àfààní kan wá gbọ́ ọṣẹ pé yóò dáa fún ọ sọ́dà fún òní gúnṣẹ́ tọ́ba dáa fún ọṣẹ ní ọ̀mọ́gún ẹ má tara yín má ọlọ́run ti fòrú lẹ̀ fún yín láti béèrè arísìkì alamuwal arísìkì halal alhail ó béèrè pé ọlọ́run fún mi yóò sì fún ọ ọlọ́run fèrèjì mi yóò fèrèjì hàn ọlọ́run dá mi lọ́lá yóò dá lọ́lá àmọ́ tó bá tọrọ nǹkan lóru nítorí kọ́kọ́ tọrọ òun náà ní alijanna má gbàgbé o nàmbà wà ní ní alijanna lọ́wọ́ ọkàn ẹ̀mí gbogbo ọkàn láàfíà lọ́kàn ẹ̀sìn ẹ̀rọ màyà mi torí ẹ̀mí gbogbo àtàláfíà láàfíà sí ó sì wá bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n gbà lọ́wọ́ rẹ̀ tó bá jáde láyé ó wá fún ọ láti bọ̀ tán dáadáa ó wá ṣàdúrà fún rẹ̀ sọ́dọ̀ fáwọn òbí ẹ̀ wọ́n ti kú wọ́n bẹ láyé ó ṣàdúrà fún wọn àwọn ọmọ rẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́ọ́ máa dárúkọ wọn fọlọ́n ó ṣàdúrà fún ìyàwó ẹ̀ ó ṣàdúrà fọ́kọ ẹ̀ ó ṣàdúrà fún níbọ̀ rẹ̀ ó ṣàdúrà fáwọn ọmọ ìyá rẹ̀ tàyẹ jẹ́ mùsùlùmí ó ṣàdúrà fáwọn kèfèrí kọ́lọ́n sọ wọ́n di mùsùlùmí. allahumma اللهم يا قاضي الحاجات ويا مجيب الدعوات استجب دعاءنا أمرتنا بالدعاء واتنا بالإجابة قد دعوناك كما أمرتنا فأجبنا كما وعدتنا اللهم يسر أمور المسلمين في كل مكان يسر أمور المسلمين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم يا معلم آدم وإبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يسر أمور أبنائنا وبناتنا وزوجاتنا وأزواجنا وآبائنا وأمهاتنا اللهم يسر أمور شبابنا وشاباتنا والمسلمين في كل مكان اللهم فتح علينا أبواب البركات أبواب الخيرات واكد الدين عن المدينين اكد الدين عن المدينين اكد الدين عن المدينين اللهم اشف مرضانا ومرضى المسلمين اشف مرضانا ومرضى المسلمين اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما واشتغفر الله إنه هو الغفور الرحيم